distance Spring television. Us it is. ṣe é má gbọ́ ìròyìn o kò ṣe é má gbọ́ ìròyìn àtúntò àrèrè náà sì ni. níbi gbogbo tẹ bá ti ń láǹfààní láti wò wá àdúrà wa ni pé ojú tẹ fi ń wò wá kò ní fọ́ kò ní hmm. pinyìnkìn láṣẹ Elédùmarè kò ní dín tẹ̀ ń náwó lé lórí. àmín. ìkànnì Western Spring Television lè já sí channel one ninety láwà lórí àpótí ìwòran Star Times. Hmm. àtúntò àrèrè kò ṣe é má gbọ́ ìròyìn lóde ìròyìn tí ò fi gbà kan bọ̀ kan tí ò lẹ́jà ń bá tí wọn ò pádùn tí wọn ò dókítà tí wọn ò yí lójú tí wọn ò tọwọ́ bọ̀ lójú ńlẹ̀ já o tá a ti mọ́ láǹfààní láti fún yín láwọn ìròyìn ọ̀tún ọ̀tún bí ti ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lágbọn ètò òṣèlú ètò ààbò àṣà àti ṣe àtàwọn nǹkan míì tó rọ̀ mọ́ Joshua Adénípẹ̀kun ńlò kọ tèmi. Múyìwá Afọlábí òun lorúkọ ti tèmi gbogbo tá a bá ti ń láǹfààní àti mọ̀ wò wá tẹ̀sí ti ń gbọ́ wa ẹ ṣeun ṣeun ojúmọ́ owó ojúmọ́ yìí ojúmọ́ àìkú ti ṣe baálé ọ̀rọ̀ lọ́lọ́ọ̀ba ìdùmàrí òṣì òní fẹ́nìkọ̀ọ̀kan wa. ìwé ìròyìn mẹ́ta mo kó wá sóde ìròyìn fútò ní ìwé ìròyìn punch Vanguard àti Daily Trust síbẹ̀ lórí lọ́dọ̀ tiẹ̀. mẹ́tẹ̀ẹ̀ta náà ni ká kúrò nínú àwétúnwé asán mẹ́tẹ̀ẹ̀ta tó kó wa hmm. àjọ ń dùn mọ́ra wa lọ́wọ́. ìyá ọpẹ́ ní fọlọ́run aláwòrán bíi ọ̀dà <laughs> kí n sọ wípé how was your night. a dúpẹ́ are you okay. tó rọrùn mú un kí náà sùn. <laughs> <laughs> are you ready to karòyìn. a ah, ní choice torí ní ṣe kádàrá wa yàn nù eh, kádàrá ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kádàrá àwọn kan ni kí wọ́n wo fe lọ́ọ̀kan kí wọ́n já kúrò lẹ̀ eh, eh, kádàrá ti àní pé. kí wọ́n tún wá máa sọ wípé a sì wà ń bẹ̀ tí láì hmm, dáì hmm. alágbá lọ́wọ́ ọlọ́run kádàrá ti àrè a sì ṣe gbadé yìí a ṣe jèrè. àwọn kádàrá orí ọ̀gbadé. <laughs> ẹ wo ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa àwọn ìwé ìròyìn ta kó wọn ẹ jẹ́ ká fún yín ní àwọn kókó kókó tí ń bẹ ń bẹ ẹja bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín sá. Hmm. lọ́dọ̀ tèmi níyìn wọn níbi abápè lórí ẹnikẹ́ni bọ́dì ò gbọ́dọ̀ máa fi tẹ̀lẹ̀ òmú ìwà àfọlábí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ní ti gbé ìròyìn tèmi o níbi tá ààrẹ ilẹ̀ yìí aṣíwájú bọ́lá ahmed tinubu ti ń sọ ọ́ pé ẹnikẹ́ni bọ́dì tó bá fẹ́ ṣiṣẹ́ tako ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà ìyà ńlá tó dọ́sọ̀ hmm. tó ní balanced diet inú ó ń dúró de irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò sì jẹ́ dọ́gba ààrẹ ṣèlérí ọ̀rọ̀. ọ̀rọ̀ ìṣèròyìn eléyìí náà ìló gbìyànjú àti sọ̀rọ̀ ta nípa wípé wọ́n mọ̀ ti lọ wó ilé ẹnìkan o èyí tí wọ́n ní pé ó jẹ́ ọ̀kan lára àwọn tó ń ṣe onígbọ̀wọ́ fún àwọn tó ń jà tó sì ń jìjàgbara fún ìdásílẹ̀ ìyá Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́. ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo wà báyìí o mú ìwà Afọlábí hmm. torí pé Yorùbá bọ̀ wọ́n lẹ́ ń sọ lẹ́nu ó sọ àkòyàkọ́ má jẹ́ ń wá jìnnà sí ìpínlẹ̀ Ọ̀ṣun jùjùjù látàrí àmì ìdánimọ̀ tuntun tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi léde tí wọ́n kéde rẹ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí hmm. wípé lógò tuntun ìpínlẹ̀ Ọ̀ṣun rèé. Hmm ẹgbẹ́ òṣèlú APM Allied People's Movement tí mọ̀bẹ́nu àtẹ́lù ń tiẹ̀ ó ní bí ìgbà téèyàn kan fowó òlú ṣòfùn fi jóná lásánlàsán ní kinní ọ̀hún o hmm. àlàyé rẹ̀ ó ṣe é tẹ̀lé. ẹ wo láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Nàìjíríà yóò tó di àpèwáwò lẹ́ka ètò ọrọ̀ ajé tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń pè fún nǹkan kan báyìí lẹ́ẹ̀mọ́ lójú ẹsẹ̀ Shettima Ilofone léde. wò ó lọ́dọ̀ hmm. mi ní ìyín náà bí eré orí ìtàgé lọ̀rọ̀ ń rí lánàá ò nínú ìwé ìròyìn Vanguard látàrí bí àwọn òṣìṣẹ́ àjọ tó ń fìrùn máwọn tó bá ṣòwò ará ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè yìí EFCC bí wọ́n ti ṣe kó gàgà díjú ọ̀nà dúró gbágbágbá síwájú ilé gómìnà àná nípínlẹ̀ Kogi Alhaji Yaya Bello wípé ewúrẹ́ tó bá da fánù ni wọ́n fi kó kọ́wárè é fojú winá ẹ̀sùn ìkówójẹ tí wọ́n fi kàn án tírètí wà wípé ó yẹ ó bẹ̀rẹ̀ lónìí tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí òwe kan tí wọ́n máa pa lápá ọ̀dọ̀ wa ọ̀ní bá ti pànà kí bẹ́ẹ̀ la gbẹ̀nà kí o ah, ah. wọ́n fẹ́ na ọ́ gan lánàá <laughs> mo rò pé lè mọ̀ wá rí wọ́n fẹ́ na wọ́n gan lánàá kó wá fojú winá ẹ̀sùn tí wọ́n fi kàn án hmm. wọ́n ti dúró bẹ̀ ni wọ́n fojú gan ni gómìnà ìpínlẹ̀ Kogi tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ Usman Ododo ó wá síbẹ̀ ó gbé yàyà bélò nu hmm. mọ́tò rẹ̀ sì hmm. wò ó ó gbé ọkùnrin náà sá lọ. ọkà hmm, bíbélì dákú ọkà ìgbìmọ̀ mọ́fẹ́dé ìlú yín ká bíbélì o rọ́tọ̀ ni tí ọmọ túmọ̀ sí létí tíya. ókè ìròyìn míì náà ni wọ́n ní pé béèyàn bá pẹ́ lórí ìgbọ̀nsẹ̀ eṣinkéṣin a sì mọ balẹ̀ ni ẹ mọ́ lọ pẹ́ jù lórí ṣíṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá àpẹ́ńlẹ̀ yóò ṣèlú láǹfààní o. Gani Adams òun ló ẹ̀tàn náà wádìí Wike àtàwọn tó ṣiṣẹ́ tako ìjáwé olúborí ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún hmm. twenty twenty three ẹnu mi ọ̀gbá torí mi hmm. ìṣó lóṣèlú. alright omi náà tún ní pàápàá jùlọ lórí bí ọ̀rọ̀ náà bá bó ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà hmm, ìjọba àpapọ̀ ló lóun ti ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ kan àtàwọn irinṣẹ́ kan tó jẹ́ ti ìmọ̀ ẹ̀rọ tí yóò ṣe àyẹ̀wò what can fa gan-an kí ló ń fa wàhálà sí ọfà ni ogun ni tó bá ṣe jógun ṣógun àtiléwá ni àbí tìta ní ìbámu àti ilé ìwójú ti sọ̀rọ̀ náà ńlẹ̀ yìí. kọ́lọ́hún ọba ó ṣàánú ni. àmì o. torí ṣọ́ ọmọ kí mo bí ọ léèrè lẹ́ẹ̀kan hmm. mú ìwà Àfọlábí how are you you tell me fine do you hmm. sleep well you tell me hmm. say you no sleep kí ló wá fà wey you no sleep. iná kò sí náà orú pọ̀. <laughs> <laughs> kọ́lọ́hún ọba ó ṣàánú. àmì o. wo ẹgbẹ́ àwọn gómìnà gómìnà inú ẹgbẹ́ òṣèlú PDP rèé lọ́dọ̀ tèmi nínú ìròyìn Punch ibi tí wọ́n ti ń ṣèkìlọ̀ lágòkìlọ̀ gbọ́mọgbọ́mọ gbágángbágán sétí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé hmm. ẹ yàgò fún wa tó lòdì sófin ẹgbẹ́ òṣèlú PDP àtìlẹ́yìn tó lè pọnmi òkèrú tòdò lórílẹ̀‐èdè yìí. ní ìpínlẹ̀ Yobe lórí ọ̀rọ̀ ti nánà ni o hmm, aníkàjẹkuru wà bàjẹ́ kó tàn míì tó ń gbọ́wọ́ rẹ̀ á wo etí hmm. ò tí ì dúró dáadáa tẹ́lẹ̀ àwọn míì tó ń lọ ṣe ìkọlù sí transformer ṣùgbọ́n báyìí ọwọ́ ti tẹ̀ ẹ́ o. Hmm. <laughs> ọwọ́ ti tẹ̀ ẹ́. bẹ́ẹ̀ ah, mi ò mọ sọ́nù pé wọ́n ní bọ́ ń bẹ̀ toróró ti bẹ́ ń ta. torí pé èyí náà ń gan kò tiẹ̀ dúró rẹ̀ kọ́lọ̀ ń ṣàánú. àbí. lọ́dọ̀ tèmi ní ìyẹn kọ́lọ̀ ń ṣàánú mú ìwà àfọlábí. àmín. àdúrà kan ni wọ́n máa ń ṣe wípé ọlọ́run má járe ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. àmín o. àdúrà yìí yàtọ̀ lọ́dọ̀ tèmi ní ẹnìkan mọ̀ rèé ọmọ tuntun jòjò lóòrèé ó gbé inú pólíbáàgì ó sì rèé gbé jùnù hmm. ẹnìkan tó jẹ́ aláàánú wọ́n rí ọmọ òun wọ́n ti dóòlà rẹ̀. Hmm. kọ́lọ̀ǹgù mọ̀ ṣàánú hmm. inside life ni ìròyìn eléyìí náà nínú ayé ni o hmm. wọ́n ní ọwọ́ ti ba arákùnrin kan ńṣe ló ṣá ìyàwó rẹ̀ ń ṣàkóso àti ìyún tẹ́ dojú kú nípínlẹ̀ Adamawa. kọ́lọ̀ǹ ṣàánú èdè ayé kò ní mú èmi àti wọ àtàwọn tó ń wò wá. tó ẹ̀yin èèyàn wa nílé wọn yí àtàwọn ìròyìn míì lẹ́ láǹfààní láti máa gbọ́ lọ́rẹ̀ kìnìún àmọ́ kó tó dìgbà náà ẹjẹ́ àkànṣódì kejì lọ́hùn-ún o à ń padà bọ̀ láìpẹ́. yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí a sì dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa gbọ́ tẹ̀ sí ń bá wa wò Western Spring Television náà lélẹ̀ yàtọ̀ sí eléyìí bẹ́ẹ̀ ṣe ń wò ó ketekete ẹ tún lè darapọ̀ bọ̀ wá ní ti ìkànnì ti ìbánidọ́rẹ̀ẹ́ hmm. YouTube ni o Instagram ni o X ni o ti ìmọ̀ ti Facebook o gbogbo ẹ̀ at Western Spring Television ẹ já máa fún yín ròyìn náà. Hmm. lọ́dọ̀ tèmi nìyí ìwé ìròyìn Punch ni o hmm. níbi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bọ́lá tinubu tó ti sọ ọ́ tó sì ti ṣe ìlérí wípé ẹ wò ó ìyà gbẹ̀ngbẹ̀ ìyà tó dọ́sọ̀ tó jẹ́ wípé ó ní balance diet nínú àjẹgbádùn ó ń dúró de ẹnikẹ́ni bọ́dì o tó bá ṣiṣẹ́ tako ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà àti láti rí dájú wípé ó ń pọnmi òkè rútòdò lórílẹ̀-èdè yìí tàbí gbógun ti ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ló sọ wípé ìṣèjọba ló ti ń ṣiṣẹ́ takuntakun tó sì ti ń dá bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lágbọ̀n nígbógun ti ìwà ìjínigbé àti ìwà ìgbébọn dàlúrú fífi ìbọn já okùn ẹ̀mí àwọn aláìṣẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bó ti sọ ó ní ìṣèjọba ti ń ṣe ètò lẹ́yìn tó ní í ṣe pẹ̀lú rírí dájú wípé wọ́n ṣe ìwádìí ìfimúfilẹ̀ abẹ́nu tó lágbára lójú náà ti rí dájú wípé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà rẹ̀sẹ̀ méjèèjì wálẹ̀ ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n bá ní lọ́kàn pọ́n lè pọ́n mi òkèrú tòdò tàbí láti ṣiṣẹ́ tọ́bí ṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà ó ṣe fàyà pẹ́rẹ́gẹ́dẹ́ o ó ni ó ní gbogbo wọn ló jẹ́ pé wọ́n ó jẹ ìyà àjẹdọ́gba lórílẹ̀‐èdè nàìjíríà ààrẹ sọ̀rọ̀ yìí láàkò tó ń ṣe ẹ mọ wo lẹ mọ rọra sí àwọn àgbààgbà ilẹ̀ yorùbá ẹgbẹ́ afẹ́nifẹ́re láàkò tí wọ́n ṣàbẹ̀wò sí nílé ìjọba tó wọ́n ń lu àbújá ti ṣolúlu orílẹ̀-èdè yìí lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ẹgbẹ́ àwọn àgbààgbà ilẹ̀ yorùbá ẹgbẹ́ afẹ́nifẹ́re ni bàbá ruben fásọ̀rántì lókòṣòdé àti ọba olúfàlàyé àtàwọn kànrìnkànrìn míì jákèjádò ilẹ̀ yorùbá nínú àtẹ̀jáde kan tó ràn lọ́wọ́ pàtàkì fún ààrẹ fìtà níbẹ̀ lọ̀rọ̀ ń ti di mímọ̀ o wípé ààrẹ tẹ́wọ́ gba àwọn àgbààgbà ilẹ̀ yorùbá afẹ́nifẹ́re tó sì sí wọn ní ẹ mọ́ wọlẹ̀ ẹ mọ́ rọra ó ṣe wọ́n pẹ̀lẹ́ níbi tó ti sọ wípé ìṣèjọba tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ ni òní lajúlẹ̀ kí tàlùbọ̀ ó kó wọ́ o ó ní kò ní wo àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lájọlájọ tàbí àwọn nǹkan tí wọ́n pè fún ìdásílẹ̀ àwọn ẹ̀yà kan tàbómi lórílẹ̀‐èdè yìí kọ́ wá fa ìṣọ̀kan orílẹ̀‐èdè yìí apẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ pẹ̀lú àlàyé àtàfikún pé ọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà ìṣèjọba tó sì wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ ní ọmọ ṣiṣẹ́ o láti rí dájú wípé ọ̀kan orílẹ̀-èdè nàìjíríà ó dúró digbí láìsí ẹnikẹ́ni bọ̀dì tí ó wàá fa ìṣọ̀kan rẹ̀ yá pẹ́rẹ́gẹ́dẹ́ bí ọwọ́ aṣọ. ọ̀rọ̀ àìsàn ìròyìn míì tó fẹ́ fi ara jọra wọn òun náà lélẹ́yìí o ìgbésẹ̀ ló ti ń wáyé yàtọ̀ sí pé ìlérí la rí àríṣẹ́ o ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ló lóun ti kúrò nídìí ìlérí ṣùgbọ́n òun ti mú àwọn ìlérí rẹ̀ ṣẹ o nípa ìkọlù sí gbogbo àwọn tó bá ń ṣe onígbọ̀wọ́ fún àwọn tó ń pè fún ìdásílẹ̀ ẹ̀yà alẹ̀ Yorùbá ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ti fi léde wípé wọ́n ti lọ wó ilé ẹnìkan o èyí tí ó jẹ́ ti Mọ̀dúpẹ́ Onítìrì Abíọ́lá ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí bó ti jẹ́ pé ó jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ pé níṣe ló kówó lé àwọn kan lórí pé ẹ mọ́ jó lọ mò ń wẹ̀yìn yín ẹ lọ dàrú ẹ lọ bàbẹ̀jẹ́ bàbẹ̀jẹ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust bó ṣe gbé e síta àwọn kan òun ni wọ́n lọ́ọ́ ṣe ìkọlù sí ìsẹkítẹ́rìàtì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìbámu àti àfojúsùn pé àwọn fẹ́ gbàjọba ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn èèyàn ọ̀hún ni wọ́n fúnni sí náà pé wọ́n ń pè fún wọ́n sì ń jà ìjàgbara fún ẹ̀yà alẹ́ yorùbá nation ṣùgbọ́n ní báyìí ìjọba ti sọ pé látàrí bí onítìrì abíọ́lá ọ̀hún bó ti jẹ́ ọ̀kan lára àwọn tó ń ṣe onígbọ̀wọ́ fún àwọn ènìyàn tó ń dà lúrú náà torí náà àwọn ti lọ wó ilégbèé rẹ̀ wọ́n ní ilégbèé ọ̀hún ó ní àwọn gbogbo àwọn ènìyàn ọ̀hún tán lò fún ìpàdé wọ́n fẹ́ jíròrò àti àwọn kọ̀ọ̀kan wọ́n náà ti àwọn náà bá ti lọ bàjẹ́ ẹ wà tó máa wo bòmíì tẹ́ ẹ tó máa lò tẹ́ ẹ bá tó ń lọ bòmíì á tún wo ni ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ lọ sọ̀rọ̀ òkè bẹ́ẹ̀. lọ́dọ̀ tèmi ń hàn yín ẹgbẹ́ òṣèlú allied people's movement apm jákèjádò ìpínlẹ̀ ọ̀ṣun ló ti ṣàpèjúwe àmì ìdánimọ̀ tuntun ilé tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó gbé jáde gẹ́gẹ́ bí ìgbà téèyàn bá kàn fowó àwọn aráàlú ṣòfún lásán ni olórí tí ò mú yẹ̀ẹ̀sì máa gbọ́ òmú ìwà tó o bá gbàgbé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí ló ṣàgbéjáde àmì ìdánimọ̀ tuntun fún ìpínlẹ̀ ọ̀ṣun léyìí tó ṣàpèjúwe rẹ̀ wípé ohun gbogbo tó wà nípínlẹ̀ ọ̀ṣun láìka lágbọn àṣà àti àti gbogbo tọ́lọ́wọ́n bá fi jíǹkí ìpínlẹ̀ yìí ló wà nínú àmì ìdánimọ̀ tuntun náà nínú àtẹ̀jáde kan léyìí tí ọ̀gbẹ́ni wálé adébáyọ̀ tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú apm tó gbé jáde ní ìpínlẹ̀ ọ̀ṣun níbẹ̀ ló ti ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún tí í ṣe àmì ìdánimọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí eléyìí tí í ṣe ni lọ́nà àtẹlẹ́ tí ò tiẹ̀ múyẹ̀sì bíi ti wò ó mọ́ o gẹ́gẹ́ bí ìwádìí àwọn oníròyìn bó ti ṣe fi yé ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè ni ó sọ di mímọ̀ pé ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí òun ti buwọ́lu àbádòfin ọ̀hún o níbi àtẹ̀jáde kan eléyìí tí ọ̀gbẹ́ni ọ̀làwálé rasheed tó fi ìta níbẹ̀ ló ti sọ pé gómìnà buwọ́lu àbádòfin náà lẹ́yìn ìgbà tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n buwọ́lu tán nínú ayẹyẹ kan eléyìí tí ọ̀gbẹ́ni adéwálé ẹgbẹ́dùn ti ṣe abẹnugan lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀ṣun tó ti wà níkàlẹ̀ wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tí ó lọ ní án pẹ̀lú ohun gbogbo tọ́lọ́wọ́n ọba aláwùrábí fi jíǹkí ìpínlẹ̀ ọ̀ṣun Ọ̀ṣun wọ́n tún sọ ọ́ níbi tí wọ́n ti ṣàpẹẹrẹ pé lọ́dún 2023 ní oṣù kejì ọdún ọ̀hún níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àmì tí ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n fẹ́ wọ́n fagilé lọ́dún náà lọ́hùn-ún wípé àmì yìí àtòrin orin tí orin tí ìpínlẹ̀ Ọ̀ṣun ni tí wọ́n ń pè ní state anthem wọ́n ní kí wọ́n ṣe àgbékalẹ̀ míì nígbà wọ́n wá wò ó tí wọ́n jọ sọ́tún tí wọ́n jọ sósì wọ́n fagilé àmì ìdánimọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì gbé tuntun jáde lánàá àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ ní tiẹ̀ ó tẹ̀síwájú mọ́ wípé àmì gan àmì gan ló tún wà fún ìmọ̀ ẹ̀kọ́ o fún àwọn ọmọ kéékèèké tí ń bọ̀ lọ́nà pẹ̀lú àlàyé wípé wọ́n lè kọ́ wọn wọ́n lè fi kọ́ mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn tọ́lọ́wọ́n bá fi jí àwọn tọ́lọ́wọ́n àbá aláwùrábí tó fi jí nǹkí ìpínlẹ̀ Ọ̀ṣun lágbọn àṣà àtìṣe àtàwọn ẹ̀bùn tí ọlọ́run ọba fi fún ìpínlẹ̀ ọ̀ṣun tí ìpínlẹ̀ ọ̀ṣun fi ń jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní gbogbo rẹ̀ pátápátá tí ọ̀yọ́ ibì kan lẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ ló wà nínú àmì ìdánimọ̀ tuntun ọ̀hún o àmọ́ tí alága fún ẹgbẹ́ òṣèlú APM tó bumú ti kinní ọ̀hún lẹ́yìn ó ní ṣùkẹ́ ó ní àmì ìdánimọ̀ yìí ó ní nǹkan mẹ́rin ni ó ní kódà gan kò tiẹ̀ buyì olókan kúpínlẹ̀ ọ̀ṣun olókan dàbí ìgbà téèyàn kàn fi owó àwọn aráàlú ṣòfò lásánlàsàn lórí tí ọ̀padà mú yẹ̀ẹ̀sì ni o gẹ́gẹ́ bí wọ́n ti sọ. lọ́dọ̀ ti tẹ̀mí ìròyìn míì tó tún wá lọ́wọ́ látinú ìwé ìròyìn punch láàárọ̀ yìí ó sì kan èyí tó ní í ṣe pẹ̀lú ìdásílẹ̀ iléeṣẹ́ tọlọ́pàá àkúnlẹ̀ ìpínlẹ̀ wọn ní tẹ̀yìn bá pẹ́ lórí ìgbọ̀nsẹ̀ esinkesin amọ̀ balẹ̀ ni ẹ gbé ìgbésẹ̀ ní pápápá láti lè jẹ́ kí àbádòfin tí yóò ṣègbélẹ́yìn ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá kó dòun ní sàn án ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ yorùbá ibà Gani Adams òun ló ti sọ lẹ́ẹ̀kan sí i ó sì ṣe àfọ̀mọ́ pé a gbọ́dọ̀ pẹ́ lórí tí ò nítumọ̀ bí bẹ́ẹ̀ kọ́ esinkeesi amọ̀ balẹ̀ ni ọ̀rọ̀ yìí ló jáde láti ọ̀dọ̀ Ìbà Adams láti lè fèsì sí ọ̀rọ̀ yìí tó jáde látọwọ́ ìgbìmọ̀ lẹ́gbìmọ̀ alága ìgbìmọ̀ ilé aṣojúṣòfin lórí ààtò àti bí nǹkan ṣe rí ìyẹn Francis Welf lórí pé ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá kì í ṣe pé à ń fi ẹ̀kọ́ àfi ń jàkàrà bí kò ṣe pé yóò gbà wọ́n ní àwọn àkókò kan pàápàá jùlọ kásọ tó ṣe àbádòfin yóò ṣègbèlẹ́yìn rẹ̀ yóò gbà wọ́n tó ọdún méjì ṣùgbọ́n nígbà tí Ìbà Gani Adams yóò sọ̀rọ̀ ó ní kí ló dé kákan bọ́ọ̀lù ká gbé báyìí ká sì gbé báyìí kó sì dòun ó ní ṣe pé ètò ààbò ṣe pàtàkì kì í ṣe tó yẹ kéèyàn mọ̀ pẹ́ lórí ni ó ní pé tó bá jẹ́ àbádòfin pa abẹ́ yọ sọ́bsidì ayọ̀ tó wó náà gbogbo ẹ̀ pàápàá náà mọ̀ ń sáré bọ́wọ́ lùyún kí wàá lóde lórí àbádòfin tí yóò ṣe àǹfààní faraàlú tí ètò ààbò wọn yóò sì fi dúró dáadáa ó ní ìjọba àpapọ̀ kó tẹ́tí gbọ́ ọ wọn ní sọmọ pé ojúṣe àkọ́kọ́ fún ìjọba àtolórí ìlú ni láti pèsè ètò ààbò tó ní kìmí fáwọn aráàlú ó ní ṣùgbọ́n tó bá ti yẹ̀ bẹ́ẹ̀ ajẹ́pẹ́rú ìjọba bẹ́ẹ̀ ó ti lulẹ̀ pòrò pòpò pòpòpòpòpòpò ọgbà bẹ́ẹ̀ lákòótán ó ní pé ọdún méjì ti pẹ́ jù fún ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá o ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ní fi gbogbo ìgbà kọrin pé nọ́mbà yẹn mẹ̀ẹ́ tá a sì gbọ́dọ̀ gbé gbèsè ọdún méjì ó ṣeéṣe kí nǹkan ó ti bàjẹ́ jù báyìí lọ Gani Adams ló sọ bẹ́ẹ̀. inú ìwé ìròyìn Vanguard lọ́pọ́n tún sún lọ́dọ̀ mi ní odù rẹ̀ ló kún jù nínú ọ̀pọ̀n Fatima tẹ́ mú ìwájà lọ o hmm. pẹ̀lú bí àgbàlagbà ìjọ tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà tó jẹ̀ṣẹ́ bíi lápá gúúsù gúúsù orílẹ̀-èdè yìí olóyè Edwin Clark mò ń perí rẹ̀ ń o bàbá àgbàlagbà yìí ó ké sí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tírètí wà wípé ìpàdé wọn wáyé lónìí nílùú Àbújá tí ṣolú lórílẹ̀-èdè Nàìjíríà kí ni wọ́n ní kí wọ́n ó ṣe wọ́n ní kí wọ́n ó ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùwádìí ni o àti gbìmọ̀ abániwí ìyún ní disciplinary committee bí wọ́n ti gbé kalẹ̀ èbó òdùn lẹ́nu mi ẹnu bàbá ilé èbó yìí ti dùn o oní ìgbìmọ̀ abániwí yìí oní ní ọ̀tọ̀nà wádé yíyé sọmẹ̀sẹ̀wò wíkẹ́ àtàwọn kànrìnkànrìn tó ṣiṣẹ́ tako bí ẹgbẹ́ òṣèlú PDP ti ṣe fìdí rẹmi nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 tá a dì kọjá lọ lọ́hùn-ún gẹ́gẹ́ bí wọ́n ti sọ olóyè Edwin Clark ó ṣàpèjúwe iye sọmẹ̀sẹ̀wò wíkẹ́ tí í ṣe gómìnà náà ní ìpínlẹ̀ Rivers tó tún wà lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí mínísítà tó wà fún ọ̀rọ̀ olúùlú lẹ̀ yí Àbújá gẹ́gẹ́ bí ọ̀tá tó ga jù ti ẹgbẹ́ òṣèlú PDP ní lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú wípé iná ẹgbẹ́ òṣèlú PDP ó kú fínfín bí ìgbà téèyàn bá bomi paná àrò lẹ́yìn ìgbà tó bá dáná tán nínú àtẹ̀jáde kan tó fi ta nílùú Àbújá tí í ṣe olúlu orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí níbẹ̀ lọ̀rọ̀ ń ló ti jẹyọ ọgbà bẹ́ẹ̀ ni bàbá àgbàlagbà ń ló ń pè fún pé ẹ wò ó ìgbìmọ̀ amúṣẹ́yẹ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ńṣe ni kẹ́ ẹ rí i dájú wípé ẹ tú wọn ká o kó ní kálukú wọn máa gbalé wọn lọ pẹ̀lú àlàyé wípé àwọn gangan fúnra lára wọn ń ṣiṣẹ́ tako ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tí ó jẹ́ àgbà ìjọ ọ̀hún tó tún jẹ́ èèkànkan kankan nínú pandef mìíràn pan Niger Delta Forum ló tún tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ wò ó ẹ jẹ́ ń wá fi nǹkan kan kún ọ̀rọ̀ mi ẹni ẹ gbé kalẹ̀ nínú ètò ìdìbò gbogbogbò tó kọjá lọ lọ́hùn-ún tó tún ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tá mò ń perí rẹ̀ aláàlá alhaji atiku abubakar nínú ètò ìdìbò ọdún 2027 tí ó wáyé ètò ìdìbò gbogbogbò míì tààtúndì lórílẹ̀‐èdè nàìjíríà àgbà ìjọ ọ̀hún Edwin Clark ó ṣèkìlọ̀ fún gbìmọ̀ adarí ẹgbẹ́ òṣèlú PDP pé bẹ́ẹ̀ bá tún lè gbé Àtíkù kalẹ̀ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tí ó wáyé a jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú PDP ó ní kì í ṣe wípé yóò fìdí rẹmi nìkan pòròpó ó ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní yóò rún wómúwómú ni o bí òdinú Jẹ́ríkò tó nínú Bíbélì alright nígbà tí ìwọ mú ọ̀rọ̀ ẹgbẹ́ tòṣèlú jáde ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà bó ṣe ń lọ bí ètò kan ń lè mímélé ìwà o orílẹ̀‐èdè nàìjíríà kò ní pẹ́ tí ó fi di àpèwáwò lẹ́ka ètò ọrọ̀ ajé Shettima ló sọ̀rọ̀ náà ìwé ìròyìn Vanguard ó gbé kinní ọ̀hún gbòòrò ayé igbákejì ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà Kashim Shettima ó ní ọwọ́ tó àyà tóun fọwọ́ gbà ẹ̀ ẹran lòun fọwọ́ gbà kì í ṣe eegun nítorí lágbàáyé orílẹ̀‐èdè nàìjíríà kò ní pẹ́ tí ó fi di àpèwáwò lẹ́ka ètò ọrọ̀ ajé ọ̀rọ̀ yìí ló sọ nígbà tí ó gbàlejò àwọn aṣojú ẹ̀ka ètò mójútó ọ̀rọ̀ ajé bí a ti ń dókòwò àtàwọn nǹkan mìíràn ìyẹn àjọ commonwealth ní apáta agbára rẹ̀ nílùú àbújá níbẹ̀ ló ti ń sọ pé orílẹ̀-èdè nàìjíríà ẹ lọ fọkàn balẹ̀ ó ń tẹ̀síwájú òun náà yá nínú ọ̀rọ̀ ọ̀gá rẹ̀ ìyẹn ti ṣe ààrẹ bọ́lá tinubu ó ní ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ lọ fọkàn nítorí gbogbo ohun tí ò tó yóò sì wá padà sẹ́kù ó ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ìṣèjọba tinubu ló ti ń gbìyànjú tó sì ti dàbí ẹbẹ̀bẹ̀ yàtọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ó ní àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ó ní wọ́n ti ní iṣẹ́ lọ́wọ́ o tí ìmọ̀ ẹ̀rọ sì ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀kọ́ tayọ láàrin àwọn ẹlẹgbẹ́ lágbàáyé ó ní kódà àwọn ọ̀dọ́ míì lórílẹ̀‐èdè nàìjíríà ẹlòmíì tí bá ti fẹ́ẹ̀ kúrò nílé ìwé bá ti ń dúró dé o ó ní pé ẹ̀ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà náà dúró re kódò tó mẹ́nubà ọ̀rọ̀ ná lórílẹ̀-èdè nàìjíríà oníná ń dúró twenty four seven ní o tó jẹ́ pé n tó ní ṣe pẹ̀lú band a band b band b kódà àwọn tó jẹ́ rọ́bà bandi àti kọ́ńtrábàndì òǹkálùkù ní gbádùn náà tiẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ó ní ìṣèjọba Tinubu ń ṣe dáadáa láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè yóò di àpèwáwò lágbàáyé. ó sì yẹ kí n béèrè lọ́wọ́ rẹ pé hmm. báǹdì wo làdúgbò rẹ wà mú. mo ti kà á mọ́ lẹ́ẹ̀kan contraband. contraband hmm. <laughs> rọ́bà bandi sórí bàbá olóye rọ́bà bandi ní ti bàbá olóye wà ní orí tásùn ẹ̀rún. lórí ọ̀rọ̀ náà bá lórílẹ̀‐èdè yìí. ọlọ́run ṣàánú wa. ìwé ìròyìn Vanguard lọ́pọ̀ tó sún kàn lọ́dọ̀ mi níyì o gómìnà ìpínlẹ̀ Kogi tọ́sẹ̀ kù ń bẹ̀. Mm aláàjì Yahya Bello lọ̀rọ̀ ń dàbí eré orí ìtàgé lánàá o látàrí bí àwọn òṣìṣẹ́ àjọ tó ń fìràn máwọn tó bá ṣe wá ará ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè EFCC wọ́n dúró gbágbágbá síwájú ilé rẹ̀ tó wà ń lu Àbújá tó wà lágbègbè Sonvo níbi tí wọ́n ti ń gbìyànjú láti rí wípé wọ́n nawọ́ gan Yahya Bello kọ́wárè é fojú winá ẹ̀sùn ìwà àbàjẹ́ àti kówó jẹ owó kan tó tó bílíọ̀nù márùndínláàádọ́rùn-ún náírà tí wọ́n sọ wípé Yàyà Bello ó wà lára owó tó wù yẹ́ lábẹ́ ìṣèjọba rẹ̀ tó fò lọ o wọ́n ní ewúrẹ́ tó bá da fánù ló yẹ kí wọ́n ó fi kó o tí wọ́n sì máa ń pòwe kan nílùú wa wípé àwọn níbà ti bẹ́ẹ̀ la gbẹ̀nà kí o lára òwe irọ́ gbèsè wá sọ̀rọ̀ nígbà mi àìríà àì understand ni. wọ́n wá sọ wípé yàyà bello yìí mọ̀ táwọn efcc kọ́kọ́ ṣe lánàá ni mm. mú ìwà wọn kọ́kọ́ kó gàgà díjú ọ̀nà tọ́já síwájú ilé rẹ̀ náà lẹ́yìn ìgbà tí wọ́n wá díjú ọ̀nà yìí wọ́n fi àwọn ọkọ̀ méjì wọ́n páàkì rẹ̀ wọ́n fi wọ́n kọjú rẹ̀ síra wọn kẹ́nikẹ́ni bọ̀dì ọmọráàyè àti kọjá wá síbí yìí kan wá gbébọn wọ́n dúró gbágbágbá sílé Yàyà Bello láti rí pé tí ọba tiẹ̀ kọjá kó bọ́ sí wa lọ́wọ́ ni o kí wọ́n náwó gan lọ́wọ́ kan kí ó sì bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ rẹ̀ tírètí wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé òní yìí gan ló yẹ kí ìgbẹ́jọ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ti fi léde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kò pẹ́ táwọn àjọ táwọn òṣìṣẹ́ àjọ EFCC tí wọ́n dó síwájú lé Yàyà Bello láti fi páńpẹ́ ọba gbé náà ni wọ́n fojú gan ni gómìnà ìpínlẹ̀ Kogi tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ Usman Ododo àti àwọn olólùfẹ́ rẹ̀ àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú APC àtàwọn olólùfẹ́ Yàyà Bello lòún mọ̀ kó lẹ́yìn wọ́n ṣe ìfẹ̀hónúhàn mọ́ ni ìfẹ̀hónúhàn alágbára yìí ni wọ́n ṣe wá síwájú ilé Yàyà Bello ṣé gómìnà kúkú ní òfin àṣẹmọlù lórí tí ó jẹ́ pé gómìnà èyíkéyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ibikíbi tí wọ́n bá fẹ́ ní wọ́n lè gboríwọ̀ o àti láàkó tó wù wọ́n gómìnà Usman Ododo ondo tìpínlẹ̀ kogi ó mà gboríwọlé yàyà bello ó káwọn èèyàn lẹ́yìn àwọn èèyàn ń wá ń kọrin yàyà bello yàyà bello orin tí wọ́n ń kọ lẹ́nu lánàá rèé lójú náà ti rí dájú wípé wọ́n pagidínà ìgbésẹ̀ bájọ efcc ti fẹ́ na wọ́gán yàyà bello kọ́wá rèé fojú winá ẹ̀sùn ìwà àbàjẹ́ àtẹ̀sùn kówó jẹ tí wọ́n fi kàn án tírètí bí gómìnà òdòdó ló wọ mọ́tò rẹ̀ ó wà á wọnú ọgbà ilé yàyà bello lọ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ gómìnà ń jáde ó ń padà lọ àwọn àjọ EFCC wà ń sọ fúnra wọn wípé ọkùnrin tẹ́ ẹ wá wá sí ìyìn ẹ̀yin kò rí ń bẹ̀ mọ́ ẹ sì wò ó ó ní wọ́n gbé sínú mọ́tò òun tí wọ́n ń gbé lọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní Yàyà Bello tá a fẹ́ fi páńpẹ́ ọba gbé gómìnà ìpínlẹ̀ rẹ̀ Usman Ododo ló gbénú mọ́tò òun o tó sì lọ lójúnà àti rí dájú wípé wọ́n pagidínà bíi pé ẹ lè rí músẹ̀ àní kò lè fojú winá ẹ̀sùn tẹ́ ẹ fi kàn án. ọ̀rọ̀ ìròyìn míì láti ọ̀dọ̀ tèmi orí ọ̀rọ̀ náà ọba èlò jalè o. iná iṣẹ́ ọ̀gán o. iná irọ́ kò sẹ́mi ìròyìn ọ̀dà ìwé ìròyìn pọ́ǹchì ìlú sọ̀rọ̀ lórí iná ọba atótó arére fẹ́ kà á. eléyìí tó ti ẹ̀kan gbogbo wa gbọ̀ngbọ̀n nínú ọba ọlọ́ọ̀ba <laughs> wa dá padà sí bó ṣe yẹ orí. ìjọba àpapọ̀ ló ti ṣe ìlérí pé òun ó ṣe ìfilọ́lẹ̀ ìlànà ìmọ̀ ẹ̀rọ tuntun kan láti lè wójútùú sí wàhálà iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà ìwé ìròyìn punch òun ló gbé e. ní ìbámu àti lè wójútùú sí ìṣòro èyí tó ń jẹ́ kí iná ọba ọmọ lulẹ̀ gbìgbì gbìgbì lórílẹ̀‐èdè nàìjíríà ìjọba àpapọ̀ òun ló ti ṣe ìfilọ́lẹ̀ irinṣẹ́ kan èyí tí ó jẹ́ ti onígbàlódé tí ó jẹ́ pé ìmọ̀ ẹ̀rọ ni wọ́n ní wọ́n fẹ́ fi ṣe àyẹ̀wò rẹ̀ ogun tí ń bá wọ̀ yá àjà sógun ẹ̀mí ni tàbí tara ọfà ni àbí ogun tó sì jẹ́ pé wọ́n wà láti lè wá ojútùú sí ọ̀rọ̀ yìí ni àjọ apínú ọba alẹ̀ yìí ló kéde lánàá wípé ìjọba àpapọ̀ ló ti ṣetán láti gbé ìgbésẹ̀ láti lè wá ọ̀nà àbáyọ sí ìṣòro náà wọ́n ní láàrin ọdún 2024 yẹn tó yẹ pé oṣù mẹ́rin ibẹ̀ ò tí ì pé wọ́n lẹ́ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ọba títúlẹ̀ gbègbègbègbègbè bí àpò ẹ̀wà tó sì jẹ́ pé iná ọba máa mú kí ètò ọrọ̀ ajé kó mọ ju àjórẹ̀ yẹn lánàá ẹ̀wẹ̀ òní wọ́n bẹ̀rẹ̀ sí ní fi léde pé ìjọba àpapọ̀ ti ń gbé àwọn ìgbésẹ̀ kan báyìí o wọ́n ní iná ọba tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a lé ní igba mílíọ̀nù tá à ń lò wọ́n ní ló ti bá ìkọlù pàdé kódà wọ́n sọ wípé báwọn èèyàn ṣe ń pín mọ́ra wọn lọ́wọ́ ẹni tí ó mú rí múrù máàrin ẹni tí ó mú ta àtàwọn bòmí ìní wọn mú o èyí ló fà á tí wọ́n fi ṣe ìdásílẹ̀ à ń lo báǹdì báǹdì báǹdì báǹdì hàn pé gbogbo nǹkan wa yìí èèbó la fi túmọ̀ rẹ̀ àtúngbọ́ báǹdì rí o ṣùgbọ́n lọ́wọ́rọ̀ náà ọba ó tún ti jẹ́ kí báǹdì ó tún súyọ bíi sẹ́lẹ̀ ró lánàá wọ́n ti fi léde pé ìjọba àpapọ̀ ó fẹ́ wá wá ó fẹ́ wá ojútùú sí ọ̀rọ̀ náà ọba lórílẹ̀‐èdè nàìjíríà ìwé ìròyìn punch èlò gbé jáde. wò ó lọ́dọ̀ tèmi nìyín hmm. ṣáájú ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú pdp tí ó wáyé lónìí ìwé ìròyìn punch ni mo gbà lọ o ẹgbẹ́ òṣèlú pdp ṣáájú ìpàdé ìgbìmọ̀ aláṣẹ wọn tírètí wà wípé yóò wáyé lónìí àwọn gómìnà gómìnà kànrìnkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ṣèkìlọ̀ fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wọn láti rí dájú pé wọn ò gùn lé ìwà eléyìí tó lè pọnmi òkèrú tòdò tàbí eléyìí tó lòdì sí òfin ìpàdé yìí nírètí wà wípé yóò sọ ọ́ bóyá ẹni tí ó jẹ́ alága adelé fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀ Nàìjíríà Umar Iliya Damagun bóyá kó tẹ̀ ẹ́ wájú ni o gẹ́gẹ́ bí alága adelé gbogbogbò àbí kọ́ lọ fàdàgbà ètò rọ̀ níbi tó tukọ̀ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP dé Damagun ló jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP tó wá láti apá àríwá orílẹ̀-èdè yìí tó sì ti tí wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí adelé alága ẹgbẹ́ òṣèlú PDP láti ìgbà tí wọ́n ti yọ Iyorchia Ayu lóṣù kẹta ọdún tó kọjá ní o Iyorchia Ayu ló ń wá láti ìpínlẹ̀ Benue lápá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí ilé ẹjọ́ ti yọ ìgbésẹ̀ bí ilé ẹjọ́ ti yọ yìí ló ṣokùnfà bí èèkànkan nínú ẹgbẹ́ òṣèlú PDP tí orúkọ rẹ̀ ń jẹ́ Taide Utan Taide Utan tí mo dárúkọ yìí lòun wá láti ìjọba ìbílẹ̀ Gboko ní ìjọba ìbílẹ̀ tí Iyorchia Ayu ti wá nípínlẹ̀ Benue òun mórílẹ̀ ilé ẹjọ́ mọ̀ ní ó wọ Iyorchia Ayu lọ ilé ẹjọ́ táwọn ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ní wọ́ọ̀dù rẹ̀ tí wọ́n sì dìbò ànígbàgbọ́ kíkún nínú rẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n dìbò ànígbàgbọ́ kíkún nínú rẹ̀ mọ́ ló ṣokùnfà bílé ẹjọ́ ti bílé ẹjọ́ ti ṣe gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ tó sì yọ̀ǹgbà náà lọ hmm, bí ẹni yọ jìgá láti ìgbà náà ni ìdàmàgùn ní ilé àdàmágùn ló ti ń tukọ̀ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP tẹ́ ẹ̀ bá gbàgbé lẹ́nu lọ́ọ́lọ́ yìí náà làwọn ọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó ọgọ́ta níye lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti sọ wípé ẹ wò ó níbi ọ̀rọ̀ dé yìí ẹ yọ dàmágùn bí ẹni yọ jìgá bẹ́ẹ̀ bá yọ bí ẹni yọ jìgá kọ́ máa gbalé rẹ̀ lọ ó ṣeé ṣe o kí sọ̀kan ẹgbẹ́ òṣèlú PDP ó fàya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ tàbí ká digbádàgbọ̀n wa ká di wa ká tọkọ́sọ bọnu ẹgbẹ́ òṣèlú míì Benin gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní Iyorchia Ayu ló ń wá láti apá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè yìí Damagun náà ni wọ́n sọ wípé ó wá látibẹ̀ àmọ́ ìpàdé tí wọ́n ó ṣe lónìí ni wọ́n sọ wípé yóò sọ o ibi tí ọ̀rọ̀ ń tí ó padà wú sí àwọn gómìnà gómìnà inú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti kọ́kọ́ kóra jọpọ̀ lánàá sílẹ̀gbẹ́ gómìnà tó wà ní àsokoro tí ṣe gómìnà ìpínlẹ̀ Akwa Ibom láti gbáradì fún ìpàdé tí ó wáyé lónìí lórí ọ̀rọ̀ Damagun àti lọ síwájú ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ àwọn àwọn gómìnà gómìnà hmm, ni wọ́n wá ṣèkìlọ̀ wípé ibi abasọ sí ẹmọ́gùn lé ìwà eléyìí tó lòdì sí òfin orílẹ̀-èdè nàìjíríà tẹ́gbẹ́ òṣèlú pdp o ńṣe ni ẹ jẹ́ kí àlàáfíà ìjọba kóhun gbogbo sì mọ́ lọ ní pẹ̀lẹ́kùtù. alright omiyin náà tún ní wọ́n ní àwọn afurasí mẹ́fà láti fi páńpẹ́ òfin gbé lóríyìn ìgbà tí wọ́n ṣe ìkọlù sí e, irinṣẹ́ èyí tí ń pinná fáwọn ará àdúgbò tá a mọ̀ sí transformer e, àmì o ìwé ìròyìn daily trust òun ló gbélé yìí jáde àjọ aṣọ ara ẹni làbò NSCDC ní ìpínlẹ̀ Yobe náà ni pé òkété ti bórù mọ́ àwọn afurasí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ lórí ẹ̀sùn pé wọ́n lọ́ọ́ ṣe ìkọlù sí transformer ládùúgbò wọ́n ní iṣẹ́ igúnnikọ́jẹbọ tó sì jẹ́ pé òun kálukú ló yan iṣẹ́ tiẹ̀ láàyò wọ́n láwọn ẹni wọ́n ní iṣẹ́ tàn yíyàn láàyò ń tàn oníkàn mọ́sá àti fojú rí transformer o bọ́n bá ilé báyìí tàn ọ̀bá ìṣèkọlù sí bí ìgbà pé òun kú ni o ní ọjọ́ kẹrìnlá oṣù kẹrin ọdún tá a wà yìí ní nǹkan bíi aago mẹ́fà òwúrọ̀ kùtù ní àjọ NSCDC wọ́n sọ pé àwọn fi páńpẹ́ òfin gbé ẹni ọdún méjìdínlógún kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Àdàmú ló fi sọ́ra rẹ̀ di ìdààmú àdúgbò Àdàmú hmm. Abdullahi atẹlómìn ẹni ọdún mọ́kàndínlógún Isa Umar wọ́n ní kódà ó fẹ́ mọ́ sálọ ṣáájú kọ́wọ́ tó bá a wọ́n ní lẹ́yìn sẹkítẹ́rìàtì ìjọba àpínlẹ̀ Yobe ìlú ti fẹ́ ṣiṣẹ́ burúkú náà ó tún fẹ́ jàjọba lólè ṣáájú kó tó di pé ọwọ́ bá a ní báyìí wọ́n ní kódà ọ̀pọ̀lọpọ̀ okùn iná iná ti gé o tán sì ká mọ́ wọn lọ́wọ́ àtàwọn irinṣẹ́ míì tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó yanilẹ́nu pé àwọn èèyàn náà wọ́n lè mọ ṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ star àti ibà àwọn tó bá tó kù tó ń yà wá náà lẹ́nu tí náà fi ń lọ sí ń bọ̀ kọ́lọ̀ ń dákun mọ́ bá wa fọ ipá ń pé òfin gbìyàn. kọ́lọ́wọ́n bá ó ṣàánú wa nínú ìrònú. wọ́n wá mọ̀ fi mm. òkò báyìí wọn ìwọ̀n fún wa. Mm. òkò wíwọ̀n ìwọ̀n fún èèyàn ni wọ́n fi ralẹ̀ láyé àtijọ́ ibi ó bá ti dé ni ibi ó bá ti dé ni àwọn òwe ibi ó bá ti dé náà ni fún un. ìwé punch ni mo gbá mu mú ìwà o wọ́n máa ń sọ wípé àníní ń gbé sọnù. bí ò ṣe omo ọmọ. ọmọ lẹ́ni ìgbésọnù hmm. ọ̀rọ̀ àdúrà tí mo ṣe yìí yàtọ̀ lápá bíi kọ́lọ́hún ọba wa ṣàánú ni o ọmọ tuntun jòjòló kan mọ̀ rí lọ́dọ̀ mi ní nínú ìwé ìròyìn pọ́ǹchì ẹnìkan tẹ́nìkan ò mọ̀ tí wọn ò tiẹ̀ mẹyẹ tó ṣú lágbègbè kan tí lágbègbè sùúrù lérè nípínlẹ̀ èkó lójú pópó alhaji masha ní sùúrù lérè mọ́ ni ìwádìí àwọn oníròyìn ló fi yé ni wípé ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ nílé ìwòsàn kan ní sùúrù lérè nípínlẹ̀ èkó ló mọ̀ ń kọjá lọ tiẹ̀ bó ti ń kọjá lọ ní gbòǹwò ọmọ tuntun ọmọ tuntun jòjòló tó wá wò ó ṣé wọ́n ń wẹ mọ́ ni níbi imodé dúró yìí àbí wọ́n ń tọ́jú ọmọ lọ́wọ́ débi-débi pẹ́ nìkan tiẹ̀ à ń rọ bíbí bó ti wá ṣe ń wò ó káàkiri ló wá tírèsì bí àṣà àwọn eléèbó hmm. ibi tí gbé ọmọ tuntun yìí ti ti ń wá o nígbò wá wò ó ló wá dínú pólíbáàgì pólíbáàgì inú ibẹ̀ ni wọ́n gbọ́mọ tuntun sí tọmọ yìí sì ń ké wẹ́ẹ́ wẹ́ẹ́ bó ti ń wọ ọmọ yìí ló gbé ọmọ yìí ó gbé ọmọ náà kọ́rùn ó wò ó dáadáa níbẹ̀ ló ti wá rí wípé ọmọkùnrin làǹtìlanti mọ̀rẹ́ ó gbé lọ sílé ìwòsàn kan Randu General Hospital mọ̀ní lágbègbè Sùúrù lérè nípínlẹ̀ Èkó bí wọ́n ti gbé ọmọ yìí débẹ̀ ni wọ́n sọ wípé ọ̀yá ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀sọ́kà ẹ máa tọ́jú rẹ̀ kẹ́ ẹ fún ní ohun gbogbo tó yẹ o wọ́n bẹ̀rẹ̀ sí ní dó iṣẹ́ ìdóòlà lórí ọmọ náà ìwádìí àwọn oníròyìn ó tún fi yé ni wípé ọgbà bẹ́ẹ̀ ni wọ́n fi tó àgọ́ ọlọ́pàá tó wà ní sùúrù lérè létí o lórí ọ̀rọ̀ náà nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ń múlẹ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin ó ní lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ ń wáyé ó ní wọ́n fi tó àgọ́ ọlọ́pàá létí lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún 2024 ní agogo méjì agogo méjì ọ̀sán ku ogún ìṣẹ́jú ni ẹni tí ó dòòlà ọmọkùnrin náà ọmọ tòótọ́ ọmọ tuntun jòjòló ọ̀hún lórí gbé o nígbà tó sì ti gbé lọ wọn ni wọn ti ọmọ ọ̀hún ni wọn sọ pé ó ti wà nílé ìwòsàn báyìí àmọ́ nǹkan kan tó wá ti bí ẹni panilẹ́rìn ní wípé ọpẹ́ ni fọlọ́wọn aláwùrà bí o wọn lọ́mọ ọ̀hún ti ń yin ìwọ́ ọ̀tọ́jú nílé ìwòsàn tó wà wọn ni láyọ̀ àtàláfíà lọ́mọ tuntun ọ̀hún wà àmọ́ tágbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ni ètò gbogbo ti ń lọ lọ́wọ́ hmm. tí í ṣe ìwádìí láti ẹ̀ ti mọ̀ pé ta ni èèyàn tó bí ọmọ tó lè ṣe hmm. bẹ́ẹ̀ débìdébì pé wà ń gbọ́mọ sínú pólíbáàgì gbèjù sẹ́bàá hmm. ọ̀nà. Hmm. ọlọ́run yóò kúkú ṣàánú wa àwọn tó ń wojú ọlọ́run fúru nǹkan báyìí ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa àwọn tọ́lọ́run sì ti ṣe fún náà ikú àtàìsàn ní gbàdánù lọ́wọ́ o omi náà tó lélẹ́yìn kí mu wá ń fẹ́rẹ́ jogi iléeṣẹ́ ọlọ́pàá ti fi páńpẹ́ òfin gbé ẹnìkan tó lu ìyàwó rẹ̀ pa o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa náà ti fi páńpẹ́ òfin gbé ẹni ogójì ọdún kan ìyẹn Reba Kwanta lórí ẹ̀sùn wípé ó wò ìyàwó rẹ̀ sọ̀sọ̀sọ̀ ó sì sá ní ìsákùsá èdè àìyedè kékeré kan ni wọ́n sọ pé ó wáyé láàrin àwọn méjèèjì ní kété tí èdè ọ̀hún èdè àìyedè ọ̀hún tó fẹ́ wáyé hmm. ló fa àdáyọ ó sì sá ìyàwó rẹ̀ ní ìsákùsá létí tó fi gba èémí lẹ́nu rẹ̀ wọ́n ní kété tó iṣẹ́ burúkú náà tán ló fa kẹtẹ bá a lọ sí ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n béèyàn bá ṣe ìkàtán tó yí dóborí bọ́ba yóò bá rí tọ̀rún wò àwọn tí ó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò wọ́n padà tọ́ ipasẹ̀ rẹ̀ o títí di ibi tó forí pamọ́ sí ní báyìí wọ́n ti fi páńpẹ́ òfin bè tí wọ́n ti he bí ẹni tó he ìra ní báyìí wọ́n ti á fi ìlérí rẹ̀ wọ́n ti ṣe ìlérí pé wọ́n ò fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ ní kété tí ìwádìí bá tán tó ẹ ṣé o tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí atótó arére. kò ṣeé máa gbọ́ ìròyìn o. lórí ìkànnì yín ìkànnì tó gbajúgbajà hmm, Western Spring Television lórí àpótí ìwòran Star Times channel one ninety DTT lawa, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ kò ní pinyìnkìn kò ní di tẹ́ ń náwó lé lórí láṣẹ ọba aláwùrábí hmm. lórúkọ àwọn tá a jọ kó mísánmísán rẹ̀ tó dùn tí gbọ́ngbọ́n fi kán sí i hmm. láàárọ̀ tòní èmi Joshua Adénípẹ̀kun ni mò ń sọ fún ọ wípé ọ̀rẹ́ wa mọ̀mọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà Jerusalem mi àti wọ́n ní o hmm. sì gbìyànjú náà kó rántí rẹ̀ nínú àdúrà rẹ̀ yóò jù wá ṣe o. àmì nígbà tó bá wa jù wá ṣe wọn ní fi gbogbo wa ṣàwátì àwa tá a ti jẹ èyí tó kù díẹ̀ káàtó ilá padà jọpọ rẹ Múyìwá Àfọlábí lórúkọ tèmi òní ó sàn wá sí rẹ o.